بسم الله والحمد لله والصلاة والسلام على محمد بن عبد الله وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته مكي kí mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin mo kí wa káàbọ̀ ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni o kí Allah subhanahu wa ta'ala Koko wa yọ. alẹ́ tòní ni alẹ́ àtìní alẹ́ àtìní. alẹ́ àtìní. déètì òní ni seventeen oṣù zolikada oṣù kọkànlá ọdún fourteen forty two. pẹ̀lú ògo Allah episode nineteen ní ìjókòó talẹ́ yìí episode nineteen àbí episode nineteen ní ìjókòó talẹ́ yìí insha àwọn ìbéèrè tó ti wà nílẹ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ ìfẹ́ àwọn ìbéèrè yẹn oníbéèrè sọ pé asalaamu aleykum sa ìbéèrè sísítà kan fẹ́ẹ́. ọkọ tí wọn ò sì ma pé as ni genotype wọn kí wọn tó ṣe nìka ṣùgbọ́n àlọ́wò fún wọn ní ọmọ lẹ́yìn náà ọkọ fẹ́ ẹlòmíì tó sì bímọ fún un láìpẹ́. tó sì bímọ fún un láìpẹ́ ìyáálé ìyẹn ẹni tó jẹ́ as ó mọ̀ pé aa ni ìyàwó kejì ọkàn ìyáálé ò gbà á mọ́ láti wà pẹ̀lú ọkọ ẹ̀ kí ni kí ìyáálé ó ṣe sà kí ni kí ìyáálé ó ṣe kókó ń tẹ́lẹ̀ ń béèrè ni pé obìnrin kan ó ti lọ́kọ kò tí ì rọ́mọ bí ọkọ genotype ẹ AS obìnrin yìí náà as wọ́n ti wá wà bẹ́ẹ̀ tí wọ́n ti rọmọ bí ọkọ wa fẹ́ ìyàwó míì ìyàwó míì yẹn òun wá jẹ́ aa ó sì ti bímọ kí ni kí ìyàwó ṣe kí ni kí first wife kí ni kó ṣe wàhálà ó sì pọ̀. ó simple. àkọ́kọ́ náà wọn ò tí ì bímọ fúnra wọn. ẹlẹ́ẹ̀kejì ìkíní kejì wọn jẹ́ fìtínà fúnra wọn AS ó jẹ́ fìtínà fún AS míì AS kó jẹ́ àdúwù fún as míì two problems lower on ground àìtí ìrọmọbí ìṣòro kan nù nínú ayé wọn pé àwọn méjèèjì jẹ́ ọ̀tá ara wọn nínú ẹ̀jẹ̀ ìṣòro kejì nìyẹn ká sọ pé ọ̀wọ́ ìṣòro ẹyọ kan tàbí ìkọ̀ọ̀kan ìṣòro yẹn ó wọ ohun tó lè jẹ́ kí igi ó dá ó wọ ohun tó lè jẹ́ kí igi ó túká nínú Islam tí ẹ bá gbàgbé ní àná nínú fọndamẹ́ntà igi òun ni ọmọ wà nínú fọndamẹ́ntà nínú àwọn nǹkan ìpìlẹ̀ nínú igi òun lọmọ wà ọkùnrin nídìí ọmọ obìnrin náà nídìí ọmọ ìkíní kejì wọ́n fẹ́ra wọn nítorí àti lè bímọ wọn ò wá lóyún ẹni tó bá ṣú nínú àwọn méjèèjì lórí àìlóyún ẹni tó bá ṣú ó máa ìgbésẹ̀ ó máa ìgbésẹ̀ yálà ọkùnrin ló kọ́kọ́ sú ni yóò gbé gbèsè yálà obìnrin ló kọ́kọ́ sú ni òun náà máa gbé gbèsè ẹ̀sìn fààyè gbà wọ́n láti gbé gbèsè ẹni tí ọba kọ́kọ́ sú nínú àméjèèjì bó tilẹ̀ ga sí pé ìgbésẹ̀ tọkùnrin lè gbé oríṣi méjì ni ìgbésẹ̀ táwọn wí náà ni lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe gbìyànjú wọ́n ti mú àgbo wọ́n ti jagun mú wọ́n ti lọ sí láàbù wọ́n ti ṣe tẹ́sítì. ok bóyá wọ́n á fi ẹ̀sùn kan ẹnìkan pé ẹni báyìí kò lè lóyún tàbí ẹni báyìí àtọ̀ rẹ̀ kò lè di ọmọ. lẹ́yìn ìgbìyànjú lẹ́yìn ọdún lẹ́yìn some years ni wọ́n ti wà nínú ìpèníjà yẹn ẹ̀sìn fàyè gbà wọ́n láti gbé ìgbésẹ̀ nínú ìgbésẹ̀ tí wọ́n lè gbé òun ni ìgbésẹ̀ kí ọkọ kọ̀yàwó sílẹ̀ tàbí kọ́mọ̀kọ̀ sílẹ̀ kó fẹ́ ẹlòmíràn tágbára ẹ̀ bá wà fún un tí agbára ẹ̀ bá wà fún un ní ti obìnrin tó bá dásí pé obìnrin lọ́wọ́ offended obìnrin ló rí i pé ọkùnrin yìí ni ọ̀gbádùn làìlera wà fún un ẹ̀sìn fàyè gbọ́ òun náà kó gbé ìgbésẹ̀ kúlù ó lè ṣe kúlù nítorí pé ọkọ tí ó wà lọ́dọ̀ rẹ̀ ó ti wà medically confirmed pé kò lè bá obìnrin lò pọ̀ ó doyún. On the other hand, KCAS versus AS is another grant fún divorce àwọn méjèèjì so wọ́n ti ní nǹkan méjì lọ́wọ́ tí ìgbéyàwó yẹn tó lè fi túká tí wọ́n bá fẹ́ kó túká. pẹ̀lú situation arábìnrin yìí tí ò tí ì lóyún tó sì ti padà mọ̀ pé òun as ọkọ òun as ó wà advisable fún obìnrin yẹn kó síkì fún divorce kọkẹ́ ó tọ̀ láàkì ẹ̀ tó bá síkì fún divorce tọkọ ò bá gbà láti tọ̀ láàkì ẹ̀ kó ṣe kúlù fún kó ṣe kúlù fún yorùbá ní apẹ́ ajẹ kò ní jẹ́bàjẹ́ ó pé ó tó lóyún ó ní ìdádúró tó bá tún wá lọ bí ọmọ ss ńkọ́. wọn è fi iná sórí òrùlé sùn ṣé ẹlẹ́ni tí ò mọ̀ pé ẹ̀sìn ni òun kó tó fẹ́ ẹ̀sìn ọ̀tá méjì nìyẹn o tí ń fẹ́ra wọn ọkọ ọ̀tá kìíní ìyàwó ọ̀tá kejì tàbí ká lo kálímà fítínà fúnra wọn ká lo kẹ́límà fìtínà fún wọn ọkọ fìtínà ìyàwó fìtínà. so oníbèrè yìí o ní two grants tí wọ́n lè fi grant ẹ̀ ń tọ̀láàk. grant àkọ́kọ́ ò ní pé ẹ̀yin méjèèjì ẹjọ́ jẹ́ ASAS possibility kẹ́ DSS ó ti wà àfi tọ́ bá gá sí wípé ọgbà pé tọ́ bá lóyún tọ́ bá padà lóyún fún ẹni yẹn àwọn ìnáwó tí wọ́n máa fi yẹ ọlẹ̀ wò agbára yín gbé e o sì máìndì kó o lóyún tán ìwọ tó o ti ń wó oyún tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó o rí kó o tún ṣàdédé wá ní ọ̀kan tí wọ́n wá ní wọ́n ṣe tẹ́sì rẹ̀ tí wọ́n wá tún sọ pé ss ni wípé bí àfọ̀ àwọn máa terminate ẹ̀ ni wáyé tó fẹ́ fi mọ ẹ̀ǹdẹ́jà láìfò ẹ̀ wáyé. àníkèyàwó kìí ṣe for better for worse it is not for better for worse tó bá rọgbọ ni ẹ jọ wà papọ̀ tí ò bá rọgbọ. ó kálukú ó tún ẹ̀kọ́ ẹ̀yàn. àmẹ́nìkan ò ní sọ fún wọn pé lọ kọ́kọ́ rẹ o tàbí lọ kọ̀yàwó rẹ o torí pé ìtẹ́nìkan kọ̀ lẹ́nìkan gbà o ìtẹ́nìkan pọ́n lá lẹ́nìkan gbé jẹ la fi sọ pé ọrọ ìfẹ́ bí àdánwò ni a rí ọkùnrin àtobìnrin tí wọ́n padà mọ̀ pé as làwọn méjèèjì tí wọn ò sì tí ì lóyún tí wọn ò tí ì lóyún tí wọ́n sì takú tira wọn lọ́rùn wọn làwọn nífẹ̀ẹ́ ara wọn tàbí àtú wọn ká kò sẹ́ni tí ó tú wọn ká náà kò sẹ́ni tí kò sẹ́ni tó máa tú wọn ká. divorce is a It's a matter of choice. It's a matter of choice. Tó bá choose pé ah, pẹ̀lú tó wà nílẹ̀ yìí o baálé mi as èmi náà as ẹ́n wọ́n láà lè bss lọ́mọ ẹ̀gbọ́ ẹ̀jẹ̀ àtúkà. obìnrin kan nínú ìlú Ìbàdàn yìí ó ní ọkọ kan wọ́n sì lò bí ọdún mẹ́tàlá wọn ò lóyún ó lò bí ọdún mẹ́tàlá sí mẹ́ẹ̀ẹ́dógún wọn ò lóyún. ó wá wọ́n máa ń wá sí ìjókòó kan kì í ṣe bí báyìí o wọ́n ń wá sí ìjókòó kan tí mo láǹfààní àti dá wọn lẹ́kọ̀ọ́ ń bẹ̀. wọ́n wá ju ìbéèrè síta pé ẹ dákun tí ọkọ àti àwọn bá wà fọ́dún mẹ́tàlá sọ́dún mẹ́ẹ̀ẹ́dógún tí wọn ò ní oyún tíyàwó sì ń bílífù wípé òun ni nǹkan mú tó wá di bí ọdún kẹẹ̀ẹ́dógún tásìrí wá tú wípé ọkọ ni nǹkan mú medical report ó ti fi rinlẹ̀ wípé kò lè bímọ tí èkú láyé ńlá bèlè mọ́gísà àti pẹ̀lú iṣẹ́ ìyanu kò sì sí mọ́gísà mọ́. ok kàrámà ní bẹ kò sí mọ́gísà mọ́. àwọn ànábì ọlọ́run ní máa ń ní mújísà wọ́n ní wọ́n ti kọ̀ǹfàmù ẹ̀ obìnrin yìí ọwọ́ ẹ̀ tẹ resort medical resort medical report ọwọ́ ẹ̀ tẹ̀ òun náà sì mọ tí wọ́n kọ́ ọ bẹ́ẹ̀ àfi kí bá tú wípé ọkùnrin yìí ò lè bímọ láyé rẹ̀. olóhùn náà wò bẹ́ẹ̀ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún ọdún kẹfà ìkeje ìkẹjọ ìkẹsàn-án ìkẹwàá. mo ní ìgbéyàwó kì í ṣe for better for worse tó o bá ní ìdí ọmọ nínú ìgbéyàwó rẹ ẹ máa kí sara yín lọ kò sí problem kò sí problem àmọ́ tó o bá mọ̀ pé wọ́n ní ìdí ọmọ tó o sì mọ̀ pé ó wà òkè o lè sick fún divorce tí o grant ẹ ní divorce kò tẹ́ńdà kúlù arábìnrin yìí ó ṣe kúlù pẹ̀lú ògo ọlọ́run kò mú ọdún jẹ tó fi lóyún ìtumọ̀ kò mú ọdún yẹn jẹ lẹ́yìn tó ti ń gbá ọmọ láti ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó fi dòní ọkùnrin ti bí òun kèétí kèétí àti ìgbà pé ìyàwó tó fẹ́ ìpolóyún so this is a fact tí Islam ò deny wa ní right wa right to divorce right to kulu àníṣe nǹkan tẹ́sí kọ̀ ni pé kíyàn ṣe divorce with no tangible reason kíyàn ṣe kúlù with no tangible reason but when there is a reason when there is a justification to it ah ìgbéyàwó is not for better for worse tó bá rọgbọ dúró tí ò bá rọgbọ sún wájú. So, kí arábìnrin yìí, I will sincerely recommend divorce. ASC lọ́kọ Irú ọmọ wo ló ń retí bí ká ló lóyún? Irú ọmọ wo ló ń retí? Ọ̀pẹ́ ò tó bímọ, ọ̀pẹ́ ò sí ìlóyún. ọ̀tún wá lóyún ọ̀hún wọ́n tún wá ní ss ní a sọ́rí wá aa e, e, fẹ́ ni o kí wàhálà òun mọ ní ọ̀nà kan sọ́rí igi tí a rí igi ṣóńṣó igi ṣóńṣó yorùbá ní igi ṣóńṣó mọ́gùnmí lójú àtòkè la ti ń wò wá. sóòrè tó ti rí lọ́ọ̀kẹ́ pé sóńsóòrè sọ pé n tó dáa jù ni pé kọ wá bó ṣe dènà rẹ̀ kọ wá bó ṣe dènà rẹ̀ but eléyìí tó ò rí àfihàn sọwọ́ ọlọ́ọ̀pọ̀lọ́ ní òkú ọyọ igi sóńsó tó ò rí sẹ́ àásọ̀pọ̀lọ́ ní òkú ọyọ but eléyìí tó rí ẹ̀sìn fẹ́ kó o ṣe kí ni kó o safeguard ara o ti mọ̀ pé ẹ̀sìn ní ọ́ ẹ̀sìn lọ́kọ rẹ ọlọ́run tó wá ṣàánú yín kò wá fún yín lọ́mọ tọ́lọ́mọ ti fún yín lọ́mọ ńkọ́ tẹ́ ti bí ẹsẹ̀ sílẹ̀ ìfẹ́ yìí ó jò tán ráúráú lẹ́ẹ̀kan náà ni ẹ̀bẹ́ nìkan ló da ọmọ méjì lẹ̀ fún ọkùnrin nítorí pé bss ọ̀dọ̀ ọmọ méjì lẹ̀ ọ fẹsẹ̀ fẹ́ ẹnìkan ti bí bíi mẹ́rin ọ̀dọ̀ ọmọ yẹn lẹ̀ ọ fẹsẹ̀ fẹ́ kí ló fi ń ṣeré yìí ss ló fi ń ṣeré ss ah so àmàlà tí mo ní fún sísà yẹn nìyẹn o. nínú àwọn ìbéèrè míì um, àwọn ìbéèrè yẹn nínú kọ́mẹ̀ntì ni mo ti rí wọn ní okay okay ha oníbèrè bèrè pé good thought my ustaz jazakumullahu khairan to the question of registry those that have done it any remedy so that they cannot die in their life kufru way. oníbèrè béèrè pé lórí ọ̀rọ̀ ìyàwó kóòtù ìyàwó kóòtù àwọn tí wọ́n ti ṣe nínú àwọn mùsùlùmí kí ni ọ̀nà àbáyọ nítorí kí n ti ń jẹ́ ìgbésí ayé kúfúrù kọ́mọba wà nínú ayé wọn níwájú ọlọ́run